أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ثم أنشأنا من بعدهم قرونا ما تسبق من أمة أجلها وما يستأخرون ثم أرسلنا رسلنا تترى كلما جاء أمة رسولها كذبوا فأتبعنا فأتبعنا بعضهم بعضا وجعلناهم أحاديث وجعلناهم أحاديث فهم كالقوم لا يؤمنون. صدق الله سبحانه. الحمد لله. eléyìí ń ṣe ọjọ́ kọkàndínlógún àìsí nínú oṣù Ramadan ẹgbẹ̀rún ọdún àti ọgọ́rùn-ún mẹ́rin ọdún السلام عليكم ورحمة الله وبركاته وعليكم السلام ورحمة الله وبركاته أتصى نقا نبي الله نوح عليه الصلاة والسلام أتوا جاره موفق الله وموفق النبي الله nínú tọ́jú ìwọ̀n ìparun a ti sọ nípa ìdílé ìwúrú àlejò sọláàtò sọláàtò àtàwọn àádà ìwúlá tí wọ́n mú ọlọ́run fẹ́ pàtàkì lẹ́yìn ọlọ́run sílẹ̀ àtọ̀dọ̀ sáwọn ìparun ní. àtúmẹ̀nubá àwọn àbúrò èyí tó lọ́wọ́ àná ìsọ́lẹ̀ fún ọ tí wọ́n kọ́ tọ́lọ́run tí wọ́n kọ́ tàbí sọ́ọ́lẹ̀ àlejò sọ́lá tó sọ́lá. kí ni wọ́n fẹ́ mọ ipa wọn? àwa fẹ́ sọ fún nípa àwọn àyẹ̀kọ́ mọ́mù àyẹ̀kọ́ sọ̀rọ̀. wọn lọ sọ́wọ́n bá sọ nígbà yóò fún àṣà náà ní bàjẹ́ ìkòrónà àbọ̀rẹ́ ìlú. قروننا قريب ثم أنشأنا من بعدهم قرونا آخرين اللهم لين بيان أتوادى قرونا آخرين àwọn centuries tó pọ̀ àwọn ọgbọ̀n ọdún tó pọ̀ ìtumọ̀ kòrónà yẹn àwọn ẹ̀kọ́ màmá ń wà láàyè kọ̀ọ̀. lẹ́yìn ìgbà yẹn a tún dá ọjọ́ àwọn ẹ̀dá tó pọ̀ nínú àwọn tá a kà á lẹ̀. ما تسبق من أمة أجلها وما يستأخرون ما تسبق من أمة أجلها وما يستأخرون ọlọ́run bá ní ìjọ kí wọ́n ṣáájú àkókò rẹ̀ ìgbà tá a fẹ́ kí ìparun rẹ̀ ó dé ní ń pa ọ̀ṣáájú àkókò rẹ̀ wọ́n máa yẹ ṣàfihàn ìjọ tí wọn fi kẹ́yìn àkókò rẹ̀ lápẹẹrẹ ìjọ kan ohun tá a bù fún tá a fi ní gbòòrò rẹ̀ mọ́ ọgọ́rùn méjì ọdún ni òdì òsìlé ìgbà tọ́nà ń kọ pé a gbúrò ìjọka náà la gbúrò rẹ̀ dà. ọlọ́run ọba subhanahu wa ta'ala ó fi èyí pé àwọn ọjọ́ wọ̀nyẹn ọlọ́run la gbá wọn mú. àlá asábì máa kú dẹ́rọ́ làwọn mọ ọ̀gá ọ̀gá ta'ala. lóòótì wọn ohun tọ́lọ́run ọba kọ fún wọn nínú àkọọ́lẹ̀ rẹ̀ síra rẹ̀ tá a sọ àti mọ́lọ́wọ́n ọba sọ̀hánà kí gbogbo ohunkóhun tó máa bẹ tó jáde pé ìjọkan lẹ́yìn ìjọkan ni ọgọ́rùn-ún ọdún lẹ́yìn ọgọ́rùn-ún ọdún ni generation lẹ́yìn generation ni kálọ́fán báyà kálọ́fín táwọn ẹni iwájú bá ti lọ àwọn ẹni ẹ̀yìn ń tẹ̀lé ọlọ́run ní bá ti ṣe nìyẹn ìgbà tá a gbúrò ìjọ kọ̀ọ̀kan dà náà la gbúrò rẹ̀ dà nígbà tó ti wà nínú àkọọ́lẹ̀ pé ọ̀dà ẹ̀rí fún àwọn kan náà ti lo sáà lọ láwọn àwùjọ wọn bí àwọn zòmọ́rà tó lè fi jáàjì bí àwọn ọmọ ọmọdé òkú táwọn tó máa ń ti fàájì táwọn bàbá wa bá bẹ̀rẹ̀ ẹ̀sán lẹ́yìn tí wọ́n máa ń jókòó sáwọn àgbàlagbà bí ìfáwọn ènìyàn ò lo sáà rí wọ́n ti làwọn sáà yẹn lọ ọlọ́run ní fún máa àwùsàn náà rọ́sùn lánàá tàṣírà kòlámà já àkọ́mọ́tà rọ́sùn lọ́hà àgbàgbọ́n. ثم أرسلنا رسلنا تترى كلما جاء أمة رسولها كذبوا كذبوا فاتبعنا بعضهم بعضا وجعلناهم أحاديث وجعلناهم أحاديث فبعدا لقوم لا يؤمنون ثم أرسلنا رسلنا تترى Ọlọ́run nílé ìgbà yẹn, a bẹ̀rẹ̀ sí ní rìn àwọn ọ̀rẹ́ ń fẹ́ wa, tẹ̀tẹ̀rá ìyẹn ni pé yẹ̀sì bá ń báàbò ń bá bọ́ apákan ń tẹ̀léra wọn. كلما جاء أمة رسولها كذبوه ìyẹn Ọlọ́run bá ti ṣàlàyé nínú ọ̀rọ̀ mi ìgbé ولقد بعثنا في كل أمة رسولا ولقد بعثنا في كل أمة رسولا Ọlọ́run ní ìrìnṣẹ́ kọ̀ọ̀kan àti ìrìn nínú ìjọ kọ̀ọ̀kan. Àní ìbúdó lọ́ha wájì tẹ́ ní bùkọ̀ọ̀hù. Kí láti rán ìrìnṣẹ́ yẹn? òun náà ní pé ọlọ́run ní ẹ̀sìn ẹ̀sìn jìnà sí àṣà ìtàn. ومنهم من هدى الله. ọwà nù ẹni tọ́lọ́run fọ́nà mọ̀ ومنهم من حقت عليه الضلالة. ó sì wà nù wọn ẹni tó já sí pé ìsìn náà ti jẹ́ pàápàá lé lórí ó gbọ́dọ̀ sìn náà ni. ọlọ́run làwọn bẹ̀rẹ̀ sí ní àwọn ọ̀rẹ́ ń fẹ́ wa tẹ̀síra ní sísẹ̀ ń tẹ̀lé ní ìrẹ̀ǹsẹ̀ kan bá ti wọ ìrẹ̀ǹsẹ̀ mi ó ti dé. Lama jaa ummata rasuluha kazzabu. Gbogbo ìgbà tí ìgbà tí ìránṣẹ́ kọ̀ọ̀kan bá ti wá bájọ kan, kazzabu hù wọ́n pè ní ọ́. Ọlọ́run ní kazzabu ìtumọ̀ rẹ̀ pé ìtumọ̀ hù kazzabu hù. Nítorí pé kò ní sáláì wọ́n ní kò sí bí àtìlẹ́rìn kẹ̀kẹ́ fọ́ọ̀kẹ́ fún ọgbà oṣù kò dẹ̀ ní burúburú kó má kẹ́ nìkan mọ́ ni ó ní ká wọn kọ̀ọ̀kan fẹ́mọ̀ pé níbi àlá èyí lànàbí lánìjẹ́ òní tó lànàbí kàtí òní orí pé ó kọ́ ọ́. ọba àwọn ọjọ́ bíi ìlú ní àìjọ àdébí kò sáré. sáájú ní oṣù tí kọ́kọ́ rà nẹ́bì kan bí èèyàn kan lọ́ba gbọ́ gbọ́ yóò kúrò kan ní méjì lọ́ba gbọ́ gbọ́ yóò kúrò torí pé ó ó ní jọ̀bù eléyìí ọlọ́run ní kèsì ìjọ rẹ̀ ìjọ àdébí kò sáré àlẹ́ yìí sọlá sọlá sọlá kó tó tẹ̀ wá lórí àwọn ọjọ́ tó tún pọ̀ ọlọ́run á ní ìjọ tiẹ̀ nìyí. ومعهم سبعون ألفا يدخلون الجنة بغير حساب àwọn seventy thousand wọ́n wà pẹ̀lú wọn tó tún wọ́n wà lùjánà láì ní sírò tẹ́ wọn. àwọn sáré bẹ̀rẹ̀ sí ní sórí ìsìrì dídá lọ́wọ́ wọn pàlàyé pé àwọn ènìyàn àwọn ilẹ̀ tí ní láyọ̀ sẹ́kùn wọ́n láyọ̀ sẹ́wọ́n wọ́n láyọ̀ sàkóyàwó wọ́n á lọ àwọn bìbí kẹta wọn kẹ́lóòrò àwọn ènìyàn wọn rí fẹ́ẹ̀sì fún rókíà pé kí wọ́n wá kà fáwọn wọn ilẹ̀ ìpínlẹ̀ ju ọgbẹ́ àwọn ènìyàn wọn èsì jágbe mẹ́yẹ gẹ̀ẹ́jà lọ sáyẹ̀wò fún tó ti àdáwọlé wàhálà rọ́bì yìí mi ẹ̀sà wà tàlú náà ẹlẹ́dàá àwọn ọmọ máa ń dára lé kí ni màhálù ṣáàhì ẹ̀rí tá a fẹ́ lò nínú hàmíìlì yẹn ni pé ànábì kan bẹ wọ́n máa àhúrá tó àwọn èèyàn tí ojú mẹ́wàá lọ lọ́gbà lọ. ó láti yàn yí gba àní sáláì má rẹ ní kí ọ̀gá gbà nẹ́bí gbọ́. ṣùgbọ́n ọ̀rọ̀ kan bá dẹ́ta sọ nígbà yìí tó tún là máa jẹ́ àkọ́mọ̀ táwọn ọ̀ṣunlu ha kàzàmú. Làmà já ummata rasuluha Èyí tó máa bá ń sọ nígbà yìí ni pé ọ̀gọ̀ọ̀rọ̀ wọn ni wọ́n gbà táwọn anẹ́bí yẹn gbogbo ìgbà tí anẹ́bì kọ̀ọ̀kan bá ti lọ bá jọ yẹn pípọ̀ wọn ní máa ń pa anẹ́bì yẹn nírọ́ wọ́n ní ẹni ẹ̀dá àbí ọ̀rọ̀ ọlọ́run ọba dẹ́dà tó ní yá hasratan ala al-ibadi. ya hasratan ala al-ibadi ma ya'tihim min rasulin illa kanu bihi yastahzi'un. ọlọ́run ya hasratan ala al-ibadi ẹ wá bá ń wo àbámọ̀ ìrẹ̀wẹ̀sì lórí àwọn èèyàn. Màyà sí ìmì rọ́sù ooo. Tó jẹ́ kí kò jíṣẹ́ kí wọ́n ní wá dé bá wọn. Ìyá kanú bí ẹ̀sáàzì ooo. Àti fún ọmọ amú ṣeré, wọ́n máa fi sawẹ́wà, kìí ṣe gbogbo wọn, bẹ̀tẹ̀ ọgọ́rọ̀ wọn máa ń fà nẹ́bí ọlọ́run ọba sí ẹ̀yẹ́ ni. Àtọ̀rọ̀ ọlọ́run ọba subhanahu wa ta'ala, ọlọ́run tó wá ń sọ̀rọ̀ yẹn lọ síwájú ìfà àtìbáná, ba'dahum ba'dha. Fa'atba'na ba'dahum ba'da. Báwọn náà ṣe ṣe láti sàṣà fún wọn. Bójúfẹ́ kọ̀ọ̀kan ṣe ń lọ dé bàjọ́ tán tí wọ́n pa ọ̀dà lẹ́bí. Ọlọ́run láwa náà ń pa wọ́n rẹ́. Bójúfẹ́ mi bá tún dé tóun náà tún jíṣẹ́ ọlọ́run fún wọn tí wọn tún gbọ́ ọlọ́run láàfin pa wọ́n rẹ́. Fa'atba'na ba'dahum ba'da apapá kan ẹsẹ̀ lápá kan nínú parun. Hmm. gẹ́gẹ́ bá lọ́n tó ń sọ láàyè mí ọ̀kàm ahlakina min al-quruni min ba'di Nuh. ọ̀kàm ahlakina min al-quruni min ba'di. àìníyà àwọn ẹni tá a ti parẹ́ nínú àwọn ọgọ́rùn-ún ọdún tó pọ̀ ìjọ rẹpẹtẹ lẹ́yìn ànàbì Nuhu alayhi salatu wa salam ọlọ́run gbélé ibà dé tó pa ànàbì nírọ́bí ọgbà ànàbì àpá wọn rẹ̀ bíbá òun náà bá dé tọ́pà náà jì ní rọ́bí ọ̀gbà nẹ́bí bọ̀ á parẹ́. Fàtìmáànà bàbáhùn bàbáhùn. Ọjà àdáhùn àhádìílà. Ọjà àdáhùn àhádìílà. Àwa sọ wọ́n dìrò ọ̀rọ̀ lásán lásán. Àhádìílà lè mẹ́ẹ̀kì ọ̀rọ̀ táwọn èèyàn máa sọ. Ẹ̀rí ẹ̀rí pé ọkùnrin ìdájọ́ sọ pé tẹ́lẹ̀kọ̀. Ọ̀yìn náà máa ń mọ̀rọ̀ owó àbí ìfowópamọ́ bára àjà òwú. ọ̀rọ̀ náà padà di lẹ́yìn rẹ̀. Fọkùnrin Hadisan Hassan lè Ìwọ dáadáa fẹ́ ti fẹ́ Ọlọ́run láwọn ẹni apàdà sọ di àsọwọ́dọ̀rọ̀ àsọwọ́dìrò ọ̀rọ̀ táwọn èèyàn fi máa sọ panu bí alẹ́ tí wọ́n bá fẹ́ sùn sí ah, àwọn fẹ́ ti jayé rí báà náà ti kéré mọ̀ yìí tá a bá bẹ̀rẹ̀ àwọn ọ̀sẹ̀kẹ́ àwọn ọmọ ọwọ́ jẹ múlẹ̀ ah, lọ́dún ọdún sáfìkò yìí kí ní báyìí ṣẹlẹ̀ irú wa ìdílé mẹ́nu gbogbo ọdún nìkan yá lógójì ọdún lásìkò yìí á ah, ìṣẹ̀lẹ̀ báyìí ṣẹlẹ̀ àwọn ọ̀nà ọdẹ nílẹ̀ nìkan ah, á ó sì rí bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ni ó rí bẹ́ẹ̀. àwọn kan wọ́n dọ̀rọ̀ báwa náà ti ń sọ̀rọ̀ wọn ìyàwó náà padà dọ̀rọ̀. ọjà iná hom àhàdí. ọlọ́run la wá sọ wọ́n dọ̀rọ̀ lásán lásán tá a máa sọ. ọjà iná hom àhàdí ìsàwọn mọ́zákúnà hom kò فبعدا للقوم لا يؤمنون فبعدا لقوم لا يؤمنون nítorí pé ìjìnà tí ó pé síkẹ ọlọ́run kọ́ máa jẹ́ tàwọn aláìní ìgbàgbọ́ ìgbéjìnà síkẹ ọlọ́run kọ́ máa jẹ́ sí wọn afẹ́ mẹ́nubà nẹ́bí àyíká àlẹ́ ìṣọ́lá ń lọ sẹ́lá àti ìyá rẹ̀ mọ̀ríyámọ̀ ẹ̀yìn sáni bẹ lọ́dọ̀ tèmi ẹjọ́ títí ọgbẹ́ ìsira wọn náà méjì tànẹ́bì musa ń bẹ́ńbẹ́ tànẹ́bì ẹ̀yìn sá ń bẹ́ńbẹ́ ó kẹ́tì tànẹ́bì musa làkọ́kọ́ àti fìràwọ̀ mo ti fò lọ qisatu musa alayhi salam wa fìràwọ̀ ìtànẹ́bì musa àti fìràwò ọlọ́run tó máa àwùsọ́nà mọ́sá wà àtàwọn àwọn bí ààrẹ náà wọ́n tó mọ̀ lọ́rùn ثم أرسلنا موسى وأخاه هارون ثم أرسلنا موسى وأخاه هارون بآياتنا وسلطان مبين إلى فرعون واستكبروا وكانوا قوما عالين فقالوا أنؤمن لبشرين مثلنا وقومهما لنا عابدون ولقد آتينا موسى الكتاب لعلهم يهتدون الله أبانك وانيرو wípé òun bá nàbì mọ́sá dìde àti bọ́lọ́dà rẹ̀ àrùn òun rẹ̀ wọ́n sí pẹ̀lú àwọn àtàwọn èèyàn kankankanka nínú àwọn ọmọlẹ́yìn ìfẹ̀ àwọn òun wá rìn àwọn méjèèjì pẹ̀lú àyà àmìyanu àtẹ̀rí àti pé pẹ̀lú àwọn àtijọ́ rẹ̀ wọ́n sì gbéraga wọn tẹ̀lé wọn wọn ọ̀tẹ̀ lábẹ́ wọn torí pé wọ́n léèyàn ni wọ́n gẹ́gẹ́ bá àwọn ọ̀jọ́ tó ṣáájú wọ́n ti ṣàtakò àwọn ọ̀rẹ́ńtẹ́ ọlọ́run ọba tí wọ́n jẹ́ èèyàn ọkàn wọn jọra wọn ọlọ́run wá pa fìràwọ́nù rẹ̀ àtàwọn ẹ̀mẹ̀wá rẹ̀ ọ̀tẹ̀ wọn rí níjọ́ kan ṣoṣo ọlọ́run sọ àtàwọn ọ̀kalẹ̀ fún àgbègbè mú tó ti bá àwọn òfin ọlọ́run bá wà ń bẹ́ẹ̀ àti ọlọ́run ọba wà ń bẹ̀ tó ní kí wọ́n ṣe má ṣe ọlọ́run ọba ń bẹ̀ ń bẹ̀ tó ní wọ́n má dé díẹ̀ lẹ́yìn ìgbà yẹn lẹ́yìn ìgbà tọ́lọ́run ọba pàṣẹ àwọn ẹ̀rẹ́ àti àwọn public ọlọ́run wá gbá wọn mú ní ìgbàmú tó lágbára lẹ́yìn ìgbà tọ́lọ́run bá pàṣẹ ọ̀rọ̀ àkálẹ̀ lápúlọ́n látọ̀ ó fà tó di àmà bal amara al-mu'minina bi kátìrì lẹ́yìn ìgbà yẹn ọlọ́run ó pàjọ kẹrẹ mọ́ bí kò sí pé ọlọ́run fẹ́ pa àwọn nígbàgbọ́ òdodo láti pé ẹ bá wọn jà ńlọ́ba tán ọlọ́run tó máa ọ̀gá mẹ́wọ́n ká wà á ká náà. ثم أرسلنا موسى وأخاه هارون ọlọ́run lẹ́yìn ìgbà yẹn ará nẹ́bí Musa Àkọ̀ọ̀hù Hárún. Àti bọ́dá rẹ̀ ti ṣe Hárún. Láyà tí náà wọ́n súnkọ̀ ní mobí. Pẹ̀lá mi ìyanu àmì wa, ọ̀pùlọ̀tọ́ ní mobí àti ẹ̀rí èyí tó fojú hàn. Ìlà Fíráúnà wa mọ́lá ìhì fastakbaru wa kánú qawman áàlì. Ọlọ́pàá aláwọn méjèèjì sí Fíráún àti àwọn ẹ̀wà Fíráún tí wọ́n jẹ́ afúnjú fúnra. Fastakbaru wọ́n sì gbéraga. <clears throat> Ọ̀gá ọmọ náà àlè wọ́n á sì jọ tó tó ní gbéraga. Fọ̀kọ́lù ànúmínú ní báṣàrọ̀ ìní mi sílànà. Wọ́n wá ní sáwà máa nígbàgbọ́ sí ẹ̀dá nìyẹn bí i wá ní. Wọ̀kọ́ omúhù máa lànà àbìdú. Àti pé fámílì àwọn ẹni yìí ní ẹrú wa ni wọ́n ṣe. Fọ̀kàzàbúhù máa. Wọ́n pè wọ́n nírọ́. Fọ̀kànú mìnàlì mọ̀hùlákì. Wọ́n wà wà ní ولقد آتينا موسى الكتاب لعلهم يهتدون الله توافى النبي موسى الكتاب سيسى التوراة كانوا يلي منا àwọn tí ó mọ́ ẹ̀sìn sí mọ́nà bọ́lọ̀mù tó láyé ní ìjọ ọlọ́pàá àtẹ́rẹ́ mú sàrìkì sára ní ìrájì máa àhàjì àgbò ọ̀rọ̀ ìrọ̀lẹ́ ولقد آتينا موسى الكتاب من بعد ما أهلكنا القرون الأولى الله نفع قاطفة النبي موسى التوراة لين bàtà ti fa àwọn ìjọ ìjọ tó pọ̀ ìjọ àkọ́kọ́ tí wọ́n pọ̀ ká ti fa wọn bàtọ́ ìrọ̀lẹ́ náà kọ́ máa jẹ́ ìrònú fáwọn èèyàn àríwò lè fáwọn èèyàn. Wàhúdá òun wà rọ̀ṣmá. Ó sì máa jẹ́ mọ́nà àtìkẹ́. Láàláhùn ni a tàbí àtàrò. Bọ́yà òun yà jẹ́ gbáwàtì. Ọlọ́run wá mọ̀nà tí wá fún wa nípa Nàbí pé Ànábì Músá ẹwọ́ Ọlọ́run kò sí Ọlọ́run ní aláfẹ́ ọlọ́kọ́ máa bọ́ wọn ìyá rẹ̀ ọlọ́run tí wọ́n lámì ìyanu fáwọn èèyàn ẹ̀rí sì ni wọ́n lórí kọ́lọ́run bá lágbára láti ṣe tó bá fẹ́ ọlọ́run dà nẹ́bẹ̀ ádámù láì ní bàbá láì níyà ọlọ́run dá àwọ̀ látara akọ tí ọ̀sà bonú ọlọ́run dà nẹ́bẹ̀ àyíṣá látara abo tí ọ̀sà kọ́nú ọlọ́run wá dá gbogbo àwọn èèyàn tó kù látara ń bá àtàkù ọlọ́run bá subhanahu wa ta'ala ó ní wa ja'alna bina Maryama wa ummuhu àyà wà á wáyé náà gbọ́mà ìlà ara wa láti ọ̀rọ̀ rẹ̀ wọ́n máa ń yẹn. <clears throat> وجعلنا ابن مريم وأمه آية Ọlọ́run ní ọmọ Mọ́ríyámà Ìsá ní jẹ́bẹ̀. Àtìyá rẹ̀ Mọ̀ríyámà, a ti wọ́n lámì ìyanu. Wà áwà iná húmà ìlà rọ̀bì wá ti rẹ̀ ti kọ́rọ̀ rí mari. Ẹmọ Ọlọ́run láwá kó wọn mọ́ra agbé wọn lọ sí ilé rọ́bù wájú òkè kan ilẹ̀ tó wúke ni wọ́n ń pè ní rọ́bù wà gáàsì kọ̀ọ̀rọ̀ rìn ilẹ̀ tó wúke yẹn ọjẹ́lẹ̀ tọ́lọ́ra wọ́n máa yín ní omi tọ́mọ́ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ń bẹ̀ la ní káwọn méjèèjì wà ó kẹ́ pé omi dúró níbi ilẹ̀ tọ́lọ́ra yìí máa ń yẹn lè fún omi tí ń sàn wọ́n ní ní damascus òun là yìí náà wọ́n là lè sọ wípé ìyàdí àníhàrò damascus àwọn odò tí ń sàn ní damascus ọlọ́ni àwọn méjèèjì akó wọn síbi ìyẹn ní káwọn méjèèjì á ní kí wọ́n wà níbi ilẹ̀ tọ́ra já pẹrẹsẹ yẹn wọ́n ní ah, Damascus náà ní àtàyíká abẹ àwọn míì ní rọmọlá ní ní Palestine ṣùgbọ́n ọ̀rọ̀ tó súnmọ́ jù òun lè yí sí àdáhàó fún gbẹ̀gbà wa rẹ̀ látọ̀dọ̀ Abdullahi ibn Abbas radiyallahu anhuma ó ní wà áwọn iná hùmá a ní káwọn méjèèjì ọwọ́ afárá síbi àyèwò rọ́pò àti ẹ̀mú ibi tó ga ayé tó ga ayé láti ọ̀rọ̀ rẹ̀ wọ́n máa yìn ibi tẹ́yà lè dúró sí tóbi tí ń san bẹ́ẹ̀ wọ́n lòun náà lọ̀rọ̀ sọ́lọ́ wọn bá subhanahu wa ta'ala sọ láàyè kan pé ọ̀dìjà aláwọ̀ kú kì tàhátà kì sẹ́rí ya èdè kan nínú àwọn lọ́wọ́ tó wà lọ́wọ́ àmì ọlọ́run kò fi odò tí ń sẹ̀ka sábẹ́ ìfitọ́ wáyé níbi ìbàyẹ̀ wá sọ pé záàtì kọ̀rọ̀ rí ń wọ́n máa ń yìn wọ́n là lè sọ pé òun ti ń tún náà ní mẹ́sìn máa mọ̀ lóṣù ọlọ́run ló máa mọ̀ ló máa mọ̀ sẹ́ni fọ̀rọ̀ yìí ó wà lẹ́ azhar ọ̀rọ̀ tó hàn jù yẹn pé mẹ́sìn máa ń pèsè láàyè yẹn eléyìí ni bí tí wọ́n bí anabi àyínsá sí àlejò sọlá sọ̀rọ̀ sọlá kásìtú báyìí wọ́n ní kásìtú báyìí ti fi ọlọ́run fẹ́ inú ìsìn òṣìṣẹ́ ọba dẹ́dà tọ́ba tó sọ nípa nẹ́bí nípa yóò rẹ̀ ń sá lẹ́yìn tó ti mẹ́nu báwọn àdìgbò mọ̀ àléjì mo sọ láti rẹ̀ sálá gbogbo àwọn eléyìí káàkiri ọlọ́run lọ́lọ́run náà ni òun fagbára rẹ̀ hàn ìgbè ó máa ń ṣẹ̀dá bóun bá ti fẹ́ yá fún mi kúmọ́ yẹn ṣàwọ̀yà ọdẹ nìkan kò bàbá kò إن مثل عيسى عند الله كمثل آدم wọ́n dá àbí ṣe ń dá wa rẹ̀ ká mọ̀ pátá lè jù lọ́nà ká má tí wàá mọ̀ gbàgbára rẹ̀ ti tó ká mọ̀ fún ọlọ́lẹ̀ tọ̀sítọ̀ sí ọdún gbogbo ojú tá à ń tó mí iná láàjọ